adúpẹ́ fún àwọn sheik wa kí ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí wọn. ìbéèrè mi ni pé à ń gbọ́ pé bí a ṣe bá mọ́ṣáláṣí ní àwọn ilẹ̀ yorùbá yìí tó yẹ pé ààyè imam wọn máa ń kọ́ tí ó máa ga yàtọ̀ sí ààyè ibi tí àwọn máàmú máa dúró sí wọ́n ní ànábì tako ọ̀rọ̀ yìí so a fẹ́ mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa baad. naam orin lẹ nínú hadith ti abu dawud rahimahullahu ta'ala ti wọn gbà wá. ikpe anagba muhammad sallallahu alayhi wa sallam oni man amma nas fala yakun fi makanin arfa min maqamihim. ẹni tí ó bá lídìí àwọn èèyàn kó mọ́ dúró sáyé kan tó ga ju ayé wọn lọ kó mọ́ dúró sí ayé kan tó ga ju ayé tiwọn lọ. hadithi clear ipe kò da kí ìmáàmù kí ayé rẹ̀ mọ́ ga ju àwọn tọ́jọ́ ọmọlẹ́yìn ẹ̀ lọ. ṣùgbọ́n nǹkan méjì ni àkọ́kọ́ ṣé kò gbọ́dọ̀ ga jù lọ rárá ni àwọn àfáà mi ní kò gbọ́dọ̀ ga jù lọ rárá àwọn àfáà mi ní kó mọ̀ ga ní gíga tí ó pọ̀ ni tí ò bá ju bí inches kan sí inches méjì lọ ní gíga ìpele yìí ò tí pọ̀ jù so irú gíga tí ó máa ń wà láwọn mọ́ṣáláṣí wa míì pé tá a bá wo gíga rẹ̀ náà ni gbogbo ẹ̀ lè mọ́ ju bí inches mélòó kan lọ àwọn àfáà mi gbà pé kò sí nǹkan tó burú ń bẹ̀ sọ pé ntánàbí ń sọ ọ̀tọ̀lọ́ asálàm òní gíga tó lọ sókè tó ṣe pé bí àwọn ọmọ wo ìmọ̀ọ́mù yẹn lókè ni ṣùgbọ́n púpọ̀ ọ̀rá gajú tí wọ́n lọ díẹ̀ àwọn mi gbà pé kò sí nǹkan tó burú lórí ẹ̀ eléyìí ni ó ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ mọ́síàbí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fi ọwọ́ kékeré mú tó bá ti pé kò ga púpọ̀ tó yẹ pé kò ju bí inches méjì lọ ṣùgbọ́n tó bá ti fi kó ga sókè yìí eléyìí kò ń ṣe nǹkan tí ó bá a mọ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ nọ́mbà kejì òní pé tá a bá kírun lẹ́yìn irú ìmọ̀ọ́mù tó ń kírun bí tó ti ga káti ló ga gan ṣé a níhun àbá níhun so èyí tí ó rinlẹ̀ onípa nírun ṣùgbọ́n kó kírun níbi tó ga yẹn nǹkan tó wà mọ̀kúrú wà ní onísọ̀lá yẹn ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí a sọ wípé ó wà bá pílà dàtí síbi a nírun a nírun ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó dáa tó sòyìn tó pọ́n wa lé òun ni ká gbìyànjú àti jìnnà sí nǹkan yẹn tí a bá ń kọ́ mọ́ṣáláṣí wa ká gbìyànjú àti ṣe ní lẹ́bù kan náà pẹ̀lú ti ti àwọn ọmọlẹ́yìn ká má jẹ́ kó ga ju ti àyèmọ́mù ga ju ti àwọn ọmọlẹ́yìn lọ eléyìí ni nǹkan tí ó bá a mú wàláwà àlàm. bíbẹ́ kí ẹ bá wa ṣàlàyé dìgírì àti pé bí a ti máa ń kọjú sí. Si kàábà láti nàìjíríà wa ń bi bíbà. naam nǹkan tí a ní láti ṣe òun ni ká kọjú sí kíbla gbogbo alàgbà yòówù ṣùgbọ́n bò láyé fẹ́ mọ kíbla níbi tá a bá dé. ọ̀nà àti mọ kíbla níbi tá a bá dé nǹkan tí ó máa ń ṣòro díẹ̀díẹ̀ ni torí ìgbà míì a confuse àwọn sàhábà ń gbà míì gan-an tó ṣe pé wọ́n ti kírun lóru tó ṣe pé ẹlòmíì kírun síbi tí ó kì í ṣe kíbla. ṣùgbọ́n ó ní àwọn àkíyèsí àti àwọn nǹkan tí àwọn afẹ́ẹ̀sìn tí wọ́n gbé kalẹ̀ láti lè fi jẹ́ ká mọ nǹkan pè ní kíbla. lápèjúwe research àti experiment tí wọ́n ṣe ó jẹ́ ká mọ̀ pé kíbla wa ní nàìjíríà wa ń bí pàtàkì jùlọ nílùú èkó nǹkan bíi sixty three degree ni. ọ̀nà tó yí sí láti lè fi mele yìí òun náà ni ká lo ohun tí wọ́n ń pè ní bọ́sílà òun ni ká lo compass. nísìnyí ọ̀pọ̀lọpọ̀ phones ló ní lórí rẹ̀ tí wọ́n ń pè ní kíbla finder téyìn ó dáńlódù tí ó gbé sórí fóònù ẹ̀ ni tí fóònù yẹn bá jẹ́ pé fóònù tó gbádùn ni kí bí ó dẹ̀ tan gps ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá gbé kalẹ̀ tó ṣe pé kò sí àwọn nǹkan tó jẹ́ magnetic, magnetic object lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tó gbé kalẹ̀ yóò gẹ̀ẹ́tì tó jẹ́ kíbla láwùjọ tó bá wà. ṣùgbọ́n ẹni tí eléyìí bá tún ṣòro fún kó wo ibi tí òòrùn ti ń yọ ibi tó òòrùn ti ń yọ ọ̀nà mẹ́ta lòòrùn ti máa ń yọ ìgbà míì òòrùn á yọ ní north east ìgbà míì dẹ̀ ní ayọ ní through east ìgbà míì dẹ̀ ní ayọ ní south east kí ni ìtumọ̀ eléyìí ó ní wípé ibi tóorùn ti ń yọ láàárọ̀ tí wọn náà bá jí tó o bá náwó ẹ tó o ṣe báyìí apá òsì yẹn òun ni wọ́n ń pè ní north apá ọ̀tún òun ni wọ́n ń pè ní south iwájú tóorùn ti yọ yẹn òun ni wọ́n ń pè ní east ẹ̀yìn ẹ̀ ní west ìyẹn tó bá di ọwọ́ àárọ̀ tóru yọ ká ṣe kí ni ká na ọwọ́ wa níní náà tó ṣe kí ni àáfẹ́ báyìí kò ṣe pé ká nà síwájú ká nà lẹ́ni tó ṣe kí ni tó ń fi ọwọ́ wa ibi tí ọwọ́ wa owó sì wá lọ yẹn ni wọ́n ń pè ní north ibi tí ọwọ́ ọ̀tún wa lọ òun náà ń pè ní south oòrùn iwájú ta dojúkọ yẹn tá a ti ń rí oòrùn òun ni wọ́n ń pè ní east ẹ̀yìn wa òun ni west. a sọ fún apọ́nà mẹ́ta lòun ti máa ń jáde ìgbà míì bá a ṣe náwó wa yìí òòrùn ó máa jáde tó sún mọ́ iwájú wa náà ló máa wá o ṣùgbọ́n ibi tó sún mọ́ apá àlàáfíà wa òòrùn á máa jáde ní ẹ̀ǹgbà míì ìgbà míì yóò máa jáde níbi tá a sọ pé ń bẹ ní ọ̀gángan wájú wa gangan ìgbà míì dẹ̀ ni yóò máa jáde níbi apá ọ̀tún wa iwájú wa náà ló wà o ṣùgbọ́n ó máa súnmọ́ apá ọ̀tún wa bó ní kíbla wa gangan kíbla wa gangan èyí tó súnmọ́ apá òsì wa eré abi tí apẹ apá òsì wa yẹn eré abẹ ni kíbla wa ìyẹn ni wọ́n ń pè ní sixty three degree tí n bá nawọ́ mi báyìí zero nìyẹn ibi tí mo nawọ́ síbi tí ọwọ́ òsì mi wà ìyẹn ti bá ní mo dojú kọ oòrùn tàbí oòrùn tó yọ tí mo bá ibi tí mo náwó mi sí ọwọ́ òsì mi zero nìyẹn so tá a bá ń ka dìgírì yẹn bọ̀ wá láti zero àákàdé sixty three sixty three yẹn accurately kíbla nìyẹn fún àwa tá a ń ilé haúsá ibòmí lè jẹ́ bí sixty six ndomi lè jẹ́ bí sixty four sixty seven so báwọn kan á ti mọ dídí ẹ̀jẹ̀ nígbà tí mo lé nìyẹn ṣùgbọ́n afẹ́ gẹ̀ẹ́tì kíbla accurately bá ṣe gẹ̀ẹ́tì ẹ̀ yẹn kọ́mpáàsì yóò jẹ́ kárí gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ tí kọ́mpáàsì yẹn bá jẹ́ pé ó gbádùn àbí kíbla finder yẹn orí fóònù tó gbádùn ló ń bẹ yóò fún wa ní kíni accurate kíni. naam tí a bá mú accurately ńkọ bóyá ayẹ kúrò níbẹ̀ díẹ̀ bóyá díẹ̀ sí apá ọ̀tún ni àbí díẹ̀ sí apá àlàáfíà wa sí àtúnyíyẹ díẹ̀ kúrò níbi sixty three yẹn àwọn àfẹ́sìn á sọ fún wa pé yíyẹ rẹ bóyá sí apá ọ̀tún ni àbí sí apá àlàáfíà má jẹ́ kó ju forty five lọ kò dáa kó tiẹ̀ jẹ́ kó lé ó yẹ kó wà ní sixty three yẹn ṣùgbọ́n òkè èwo la lè mánéjì tó ṣe pé a lè mánéjì ní ìmọ̀lẹ́yìn yẹn kò gbọ́dọ̀ ju forty five lọ so tá sixty three plus forty five yóò di one hundred and eighty so anything lápò ọ̀tún rẹ tó bá ti ju one hundred and eighty lọ o ti kúrò ní kíbla pátápátá. ṣègbà míì wọ́n á gbé àwọn kíbla finder lẹ̀ tó ṣe pé ó máa ní nọ́mbà ó dáa tá a máa lo kíbla finder ká ní òyìn tó ní nọ́mbà tó ní láti zero títí dé kiri títí dé three sixty tó ní nọ́mbà nìyí a máa wò ó tó bá gbé kíbla fáìnà yẹn kalẹ̀ ó bá jẹ́ sixty three kíbla gangan nìyẹn ṣùgbọ́n owó bí tó dojú kọ ní mọ́ṣáláṣí yín ó pé ninety ni sixty three sí ninety difference tó ń bẹ láàrin rẹ̀ kò tí ṣe kíni kò tí pọ̀ jù kíni difference yẹn sixty three sí ninety kíni yẹn twenty seven kò tí pọ̀ jù ok bóyá mọ́ṣáláṣí nígbà tó gbé kínní kíbla ọ̀pẹ̀ǹdà kalẹ̀ orí pé hundred ni ni nọ́mbà tó hàn tó wá obi ten dojúkọ mọ́ṣáláṣí yín hundred yẹn o ti ń sún mọ́ ṣùgbọ́n tó bá ti kọjá one oh five one oh eight o ti o ti kúrò kíbla pátápátá ó ti di pé kí ibòmí ló ń kọjú sí tó bá ti kọjá one oh eight tábà padà sí sixty three again ká tún wọ apá àlàáfíà wa lọ òun náà gbọ́dọ̀ di sí eighteen tó bá ti di sí eighteen ó ti kúrò ní kíbla pátápátá sọ̀rọ̀ mi yé eighteen plus forty five kilo máa fún wa eighteen plus forty five fifty three yóò fún wa sixty three ó túmọ̀ sí pé sixty three ni kíbla bíi náà mo wá mo wá ń fi sápòsì mo ń fi sápòsì mọ́sálásí wa kíbla rẹ̀ ìgbà tí a rí kíbla ìfọ̀nà tó sọ fún wa pé kíbla ní sọ́rọ̀ àwa wo bí tá à ń wa òun wá síbi apá àlàáfíà àbí tí ó pè ní kíbla àwa wo nọ́mbà tó fi ṣe kíni tó fi wá síbẹ̀ tí nọ́mbà yẹn bá ti kọjá tó bá ti lẹ́sì sí eighteen àti kúrò kíbla mo rò pé pọ́ìntì mi clear so ibi tá a lè dojú kọ táà sọ pé àti ìjáde kíbla pátápátá láàrin eighteen sí one O oh eight ni eighteen sí one O oh eight eighteen sí one O oh eight how many degrees ni yẹn eighteen sí one O eight how many degrees ló ń bẹ láàrin eighteen àti one O eight ninety degrees so ó lè lò kọjá ninety degrees nísìnyí mo ṣe kọjú sí yín sí yìí ó tẹ́ yín sí yín á sọ pé kí ni zero ní báyìí tí n bá ń yẹ tí mò ń yẹ tí mò ń yẹ tó bá ti kọjá forty five à lè manage mọ́ wọn lè sọ pé mo kọjú sí yín mọ́ nísìsiyìí tí n bá ṣe báyìí mi kọjú sí yín mọ́ rárá ṣùgbọ́n tí n bá ṣe báyìí mo sì ń kọjú sí yín àyíbẹ̀kọ báyìí mo sì ń kọjú sí yín tó wà fi lè ju forty five lọ kò possible mọ́ mo ti kọ ẹ̀gbẹ́ sí yín bákan náà ti bá mu báyìí náà mo ń yẹ díẹ̀díẹ̀ ó ń lọ nìyẹn ó ń lọ ó ń lọ ó máa dé pọ́ìntì kan tó ṣe pé wọ́n á sọ pé kí ni a ò kọjú sí wọn mọ́ rárá rárá ó ti ṣe kí ni ó ti kọ ẹ̀gbẹ́ sí wọn ó ti kọ apá sí wọn pátápátá so torí pé a kò pọ́sibù ká lò ju náìtì lọ tábàlà afẹ́ kojú sí nǹkan nìyí so kí ni bẹ́ẹ̀rì yẹn yóò jẹ́ kí ni forty five left forty five right sọ̀rọ̀ mi yé so eléyìí ni òun máa fi mọ kíbla so ní ṣókí between eighteen sí 108. oh eight yóò fún wa ní ninety degree ṣùgbọ́n tàbá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ accurately sixty three gangan ni ṣùgbọ́n mọ́ṣáláṣí yẹn ni ó bẹ́ǹdì díẹ̀ kúrò ní kíbla kí ló fi bẹ́ǹdì fifteen ten twenty ẹ̀sìn lè manage ẹ̀ kí ló fi lè kí ló fi dí sí sixty three ten fifteen twenty ẹ̀sìn lè manage ẹ̀ kí ló fi lé sí sixty three twenty fifteen ẹ̀sìn lè manage ẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé kí n ó wọ bíi forty six ó ti lé forty five then ìyẹn ti kúrò ní kíbla pátápátá ọláwà àlàm. torí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní láti tẹ́kìdìlú kíbla tàbí ghaitin wọ́n làbọ̀ òlì ni. tẹ́ ẹ bá fẹ́ tọ́ abẹ́fẹ́ yàgbẹ́ ẹ má dojú kọ kíbla wà láti tẹ́bírú wa ẹ dẹ̀ mọ́ pọ́yìn sí i. ní ti ká ní pé kíbla ní kàá bá ní báyìí mo dojú kọ báyìí lẹ́ni tó ń ṣègbọ̀nsẹ̀ kí ni mo ṣe yẹn mo ṣe sìgbàlù ẹ̀ ó dẹ̀ kí ni ẹ mọ̀ ṣe sìgbàlù ẹ̀ ẹ mọ̀ kọ́ yìí. wàláàkì sẹ́ríkù àwògàrìbù ẹ lè ṣe kí ni ẹ lè lọ báyìí àbí kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ lọ báyìí ó túmọ̀ sí pé tí n bá ti lọ báyìí mo ti ṣe kí ni mo ti kọ ẹ̀gbẹ́ sí kíbla nìyẹn ní ìkọ́ ojú sí kíbla tí n bá lọ báyìí náà mo ti kọ ẹ̀gbẹ́ sí kíbla sọ̀rọ̀ mi yé sọ̀tọ́ máa ní kí ni ẹ̀rí ẹ̀rí náà lélẹ́yìí òní pé ẹni tó bá ti lè ṣàrákọ̀ àbógaraba ní madina ní ìlú madina tó bá fi lè ṣàrákọ̀ àbógaraba kò kọjú sí kíbla kò dẹ̀kẹ̀ sí kíbla. so ní nàìjíríà wa yìí ni ẹni tóun bá ti lè ṣe kíni torí pé kíbla ti ti wá nàìjíríà báyìí ó ti ń sìn ṣárkù ló wà mọ́ṣíkù ló wà ibùyé oòrùn yẹn èyí àbíta lóru ti ń yọ yẹn ní kíbla so anybody tó bá fi lè ṣe kíni tó bá fi lè ṣàrákọ̀ ní nàìjíríà kíbla ló dojú kọ yẹn tó bá gà rábà ní nàìjíríà ó pẹ́ yìí sí kíbla ṣùgbọ́n tó bá fi lè ṣe kíni tó bá fi lè ṣàmálà ní that is ó kọjú sí ṣìmáàlì ìyẹn apá òsì ibi tóorùn ti ń yọ àbí ó ṣe kíni àbí ó jà nábà ó kọjú sí kíni jànúùbù ni irú èèyàn bẹ́ẹ̀ àálò ti yẹ kúrò kòrò pé pọ́ìntì ní clear so táwọn sọ pé ẹni yìí kò fèsì kíbla ìtumọ̀ ẹ̀ ni pé ó ti kọ ẹ̀gbẹ́ sí kíbla ó ti ń sìn ó ti kọ ẹ̀gbẹ́ sí kíbla ìtumọ̀ pé kò fèsì kíbla nìyẹn ó ti yẹ ó ti kọ ẹ̀gbẹ́ ó lè jẹ́ pé ọ̀tún ló kọ sí ó dẹ̀ lè jẹ́ kí ni ẹ̀gbẹ́ òsì ni bákan náà kò tún gbọdọ̀ kẹ̀yìn sí kíbla tó bá di ibi ọ̀rọ̀ ọ̀run kíbla ló gbọdọ̀ dojúkọ bọ̀ tó bá ń ṣe ìgbẹ̀sẹ̀ ó ṣe kí ni kò gbọdọ̀ kọjú sí kíbla kò lè tún gbọdọ̀ ṣe kí ni kó tún kọ̀yìn sí kíbla ṣùgbọ́n ó lè kọ ẹ̀gbẹ́ sí kíbla ẹ̀gbẹ́ ọ̀tún àbí ẹ̀gbẹ́ òsì ọ̀làwà àlàm. bẹ́ẹ̀ni nítorí wípé ó fẹ́ gẹ́ẹ̀tì kíbla accurately ó ti ń sọ fẹ́ mu ní fifty three bá a láìsí torí pé òun nìkan ló wà ń bẹ̀. ṣùgbọ́n tí ò bá mu accurately náà irun ẹ̀ sì lọ tí ò bá tí ì kọjá one oh eight tí máa sọ one oh eight ẹ mọ̀ gbọ́ yé sí pé kí ni kò tí ì kọ ẹ̀gbẹ́ ọ̀tún sí kíbla pátápátá àbí kọ kí ni ẹ̀gbẹ́ òsì sí kíbla pátápátá àbí káàtì ló kọ́yìn sí kíbla. ṣẹ̀gbẹ́sẹ̀ ní tó yẹ kó kọjú sí ká níbi tó yẹ kó kọjú sí nìyí ó ti ń sìn ó wá ń yí báyìí ó ń yí báyìí a sì ń gba mánéjì ẹ̀ ṣùgbọ́n tó yà kàn rí pé báyìí ló wà ó ti kọ kíni àpò òsì sí kíbla ẹ̀rọ tó máa wọ́ọ̀sì kéèyàn tí wọ́n kọjú sí kíbla tó kẹ́yìn sí kíbla eléyìí tún wọ́ọ̀sì jù yín lọ tó bákan náà tó bá ti báyìí náà òun náà ṣe kíni ó wọ́ọ̀sì ṣùgbọ́n tó bá ti ń bẹ́ǹdì díẹ̀díẹ̀ àìsàn pé kíni ó nírun àwọn jama náà ṣe nírun ṣùgbọ́n wá ti kúrò tán kó láti mọ̀ pé kúrò tán ó easy fún wa láti mọ̀ pẹ̀lú káwo bí tá à ń dojúkọ yẹn gbé kíbla finder kalẹ̀ síbẹ̀ tó jẹ́ kíbla finder tó gbádùn ní ní tó bá fún ẹ tó bá sọ pé kíní ìsì kọjá one oh eight mọ̀ pé ẹ̀ kọjú sí kíbla tó bá ní kíní ìní ó sí eighteen mọ̀ pé ẹ̀ kọjú sí kíbla so ìmọ̀mù tó bá ṣe bẹ́ẹ̀ kò nírun ṣùgbọ́n tó bá wò òun ṣì wà within eighteen to one oh eight ní tó bá ti wà within eighteen to one oh eight ó sì kọjú sí kíbla bẹ́ẹ̀ ó ti ń sè ó kàn yẹ pé èyí tó dáa ni kí o mu accurately compass ti guide yẹ kó lo compass tó guide yẹn kó fi mu accurately so jama tó wá ń kírun lẹ́yìn mọ́mù tó ń yẹ kí ló mú jama náà mọ̀ yẹ tó bá ṣe pé jama eh, yẹn òun náà ń yẹ dàtí sẹ́ni tó ń bẹ láàrin àwọn jama òun náà ń yẹ nítorí wípé ìmáàmù ìmáàmù ń yẹ nítorí pé mọ́mú ò kọjú sí kírílà then òun ló right? fọ́dọ̀ pé bí tí mọ́mú ń yẹ sí yẹn nìyí ó ti ń sìn bí mọ́mú bá lọ síréètì náà ó sì mú kírílà ni kò ní ìdíkẹ́ni yẹn náà yẹ kò sí yẹ rẹ̀ yẹn ni kò ní jẹ́ kí sáfù ní kí ó dúró déédéé kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n lọ́wọ́ àlọ́. àwọn ìbéèrè tó wà ń bíbà yìí lórí ọ̀rọ̀ kíbla yìí wọ́n ní pé ṣé tí wọ́n bá fún èèyàn ládùúà wọ́n dẹ̀ ní pé àdúrà tán fún tí kò ṣe yìí o pé yóò kọ̀yìn sí kíbla ní pé sẹ́rí ilé inú súnà ló wà. bídíà ni ẹnubẹ̀ tó bá fún aládùúrà kan tó ní ká kọ ẹ̀yìn sí kíbla àbí ká tẹ̀gbẹ́ sí kíbla bí ẹgbẹ́ ọ̀tún ni àbí ẹgbẹ́ òsì eléyìí bídíà ni. then a ṣọra fún ìmọ̀ gba àwọn àdúrà táwọn èèyàn máa ń fún wa àdúrà tá a bá fẹ́ gbà kó jẹ́ àdúrà tí ọlọ́wọ́n bá àti òjíṣẹ́ rẹ̀ tán rẹkọmẹ́ndì fún wa. so òpin àdúrà òun náà ni àdúrà tánìtàn lásán fún wa. so àdúrà kan ò tún lè gbàdúrà àdúrà nàbì sọ̀rọ̀ àṣàlẹ̀ ńlọ. so kéèyàn wò pé tánàbì rẹkọmẹ́ndì ò tóun eléyìí aburú ńláńlá ni Allahu a'lam. àwọn àwọn gan ni alùsùnà bákan náà ṣé ká gé ṣòkòtò wa tí ọ̀ràn yẹn ni àti pé ká da ìjáàbù borí kó mọ wọlẹ̀ ṣé ọ̀ràn yàn lélẹ́yìn náà nú ẹ̀sìn wa. náà kí a ṣe ṣòkòtò wa kó mọ kọjá kókósẹ̀ wa àṣẹ anábìwá muhammad sallallahu alaihi wa sallam àṣẹ tó bá dẹ̀ pa wá tá a bá rí nǹkan tó sọ wípé àṣẹ yẹn ó kàn ń rẹkọmẹ́ndì ẹ̀ fún wa lásán ni kò ń ṣọ̀ràn yàn ọ̀ràn yàn náà nìdájọ́ rẹ̀ ọlọ́wọ́n bá ní fàlíyà àgbàrí lẹ́dínà yóò kọ́lé fún amúrìhì àwọn tó bá ń takò àṣẹ ànábì kan ṣọ́ra àwọn tó sì bá wọn fitna tún kó máa ṣe pé fitna rọ̀ wọn padà já sí àwọn yóò sì bá wọn azabun alim àbí ìyá ẹlẹ́tẹ̀ eléro ni alámọ̀rí wọn padà já sí. ayé akọni alukur'an tó sọ fún wa pé àṣẹ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam kà máa mú ṣe ṣùgbọ́n nǹkan tó ń ṣe ni láàánú onípẹ́tà náà bá pa wá láṣẹ àbókọ nǹkan fún wa ẹlòmíì ó sì máa fi ọpọlọ máa gba dànù náà ipe ṣé ọ̀ràn yẹn nìkan yẹn ni àbí kò ń ṣọ̀ràn yẹn ṣé tí n bá ṣe kí ló máa ṣẹlẹ̀ wàrà irú èèyàn bẹ́ẹ̀ ó ń tẹ̀lé àwọn òyìnbó ní tẹ̀lé àpọ̀jù ni ní òyìnbó gan òmúlé kókó yóò múlé kókó débi pé yóò máa báwọn èèyàn jà lórí ẹ̀mí ẹlòmíì lè wò sùnsùn wípé lápèjúwe ó wá síbi iṣẹ́ gbà tó débi iṣẹ́ ó rí kó wọ aṣọ agbádá ló wá síbi iṣẹ́ àbí àti ṣòkòtò ló wá síbi iṣẹ́ bẹ́ẹ̀ alálàúsá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ibi iṣẹ́ yóò kọ́kọ́ takò ẹ náà pé onígbogbo eléyìí gan náà báwo lè máa ṣe mọ ọwọ́ bá àtúntò kòtò wá síbi iṣẹ́ òní ò kì í ṣe friday. kọ́tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ pé bó ló wà nínú òfin wípé mo gbọ́dọ̀ wọ aṣọ tí ó kì í ṣe bùbá àti ṣòkòtò wá síbi iṣẹ́ láti monday thursday kò lè rí mú wá fún ẹ ṣùgbọ́n yóò máa ní ìkórìíra fún ẹ torí pé ó wò pé o ò dírẹ́sì bó ṣe yẹ kí kò dress. ṣùgbọ́n the same person tẹ́ bá sọ fún pàdánù sọlá ó ní báyìí ni kí ọkùnrin mùsùlùmí ṣe múra á ní ìmúra omi nìkan kan náà ọkàn ní ìpáyọ̀ ọlọ́run wa ń bẹ ó ṣe sọ pé ọkàn ní ìtẹ̀lé àṣẹ ń bẹ nìyí kó o fẹ́ ni tí ó wọ aṣọ tí ò yẹ tí wọ́n bí ní pé kò yẹ kó o wá bí iṣẹ́ kò filẹ̀ pé ó lè wọ aṣọ tó bá wù wá náà tuma aje ko pin ipe kini òun wà corporate you look to you have to look corporate níbi iṣẹ́ wọn náà wo bó ṣe múra èèyàn kan lọ síbi iṣẹ́ kan olóhùn ṣe kó fẹ́ lọ ṣe interview ń bẹ́ ó wá dé pìlà sí i ẹni tó wá ń ṣe interview yẹn fún wọn mùsùlùmí lòun náà ó gbà tí ó wá ṣe interview tán ẹnìyẹn pass interview tó ṣe ó padà wá pè é sọ́fíìsì rẹ̀ ni ó ní ẹ̀yin ọmọ mùsùlùmí ẹ̀fà ẹ̀mọ́ ẹ̀mbáràsì wọn gbà mí èmi ní mùsùlùmí lèmi náà sórí fìlà lórí mi ni sórí fìlà lórí mi náà wọ́n ló sọ pé kí ni inú ọkàn nípáyọ̀ ọlọ́run ọba wà ó ti sọ pé iṣẹ́ tó fẹ́ gbẹ nìyẹn fún ní ọpọlọ ni iṣẹ́ tó máa ṣe wà ní kò filẹ̀ pẹ̀lú fìlà rẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó wà fọ́ọ̀nì ni pé àwọn òyìnbó gan fúnra wọn òde fìlà kò sí tó kàn òyìnbó pẹ̀lú pé òde fìlà ìtò òfẹ́ bá a ṣe òun ló wà áfta yìí ṣó gúdù ń bi nǹkan tó fẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ bá àwọn agbádá wá pọ́blẹ́mù tiẹ̀ yẹn sọ wá nísìnyí a ti wá di mọ́lákì aksar malik àwa gan-an a tún mọ nǹkan jọba lọ òyìnbó tó ń gbára ta fún òun gan fúnra ẹ̀ ni kò mú nǹkan yẹn lédè bẹ́ẹ̀ sọkọlọ́ọ̀ba kò ṣàánú wa ṣùgbọ́n tó bá di nǹkan ẹ̀sìn oní ò sọ fún yín pé kí ni inú ọkàn nípayọ ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n tí wọ́n bá múra ní ìmúra tó wọn ò nífẹ̀ẹ́ sí kò ní sọ fún ẹ pé inú ọkàn nípayọ ọlọ́run ọba ń bẹ yóò mọ̀ takò ẹni. <coughs> ìgbà tí ọmọbìnrin wò sùsùn tó wọ aṣọ tí gbogbo itan rẹ̀ sílẹ̀ ìgbáyà rẹ̀ sílẹ̀ ó lòun lajú ni ṣùgbọ́n tí nǹkan bá wọṣọ tó ṣe wípé ó balẹ̀ lára ẹ̀ yóò wò pé kí ni o oh, dress corporate o ń dojú tì wá bó ṣe múra yìí ẹni tó ti báyà lè ò dojú tì yín o ẹni tó ń da yín padà sí ìgbà táwọn èèyàn ń jáwé bora kò dojú tì yín nílẹ̀ yorùbá sí báwọn yẹn ṣe mọ múra ni pé kán mọ sí gbáyà lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá ìgbà tó di pé amísì papọ̀ mọ́ west yìí náà ni irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n pírọ́blẹ́mù ni wípé ní west gan-an wọn disturb ẹni tó fẹ́ tó ń lò jáàbù ń bẹ̀. ìkankan yà mí lẹ́nu ní ọdún tó kọjá Obama ìyàwó rẹ̀ lọ sí àwọn skul kan public school ní o skul ìjọba àwọn ọmọbìnrin mùsùlùmí tó ń skul ni wọ́n lo ìjáàbù wọn ó dẹ̀ bá wọn ya fọ́tò tí wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì àwárẹ̀ tí ń bíbà yín tiwa tá ń jà lórí pé kí ni wọn lè lo jáàbù wọn lè lo jáàbù wọn lè lo agbéra lọ kóòtù amẹ́ríkà tá ń tẹ̀lé gọ́gọ́ àwọn ọmọbìnrin mùsùlùmí wọ́n fìrì láti lo jáàbù ni. in fact tí ò bá kí n ṣe nǹkan táwọn ọmọ olórí ibú tó ń ṣe tó ń bọ̀m̀bù àwọn èèyàn ní tó bá fẹ́ lo ní kọ́ọ̀bù ní àwọn ìlú wọ̀nyẹn ni o lè lò tẹ́lẹ̀. because àwọn náà ti fílẹ̀ nú òfin wọn o lè dírẹ́sì bó bá ṣe wù ẹ́ so òfin yẹn náà ti dera wọn náà fi múra wọn ni sẹ́ni tó fẹ́ lo nìkọ́ọ̀bù yóò lo nìkọ́ọ̀bù mo rántí kéèsì kan tó ṣe wípé primary school teacher ní britain ó ń lo nìkọ́ọ̀bù tó ń bójú àwọn kẹ́lẹ̀ fẹ́ mọ́ takò ní àwọn aráàlú gan-an náà sọ̀pọ̀tì ẹ̀ pé ah sílẹ̀ náà ó ní rẹ́ta kí múra bó ṣe múra yìí wọ́n dẹ̀ gbé lọ sí kóòtù ní ó dẹ̀ wí ní kéèsì yẹn. so àwọn nǹkan mí bẹ tó ṣe pé inferiority complex ìmọ̀ ní feeling pé ààtó wọn òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àtọ̀pọ̀lọpọ̀ òbí mùsùlùmí tó kí obìnrin kó bora kó bo itan rẹ̀ kó bo ọrùn rẹ̀ kó bo ara rẹ̀ eléyìí ni àpọ́nlé obìnrin kò ń ṣe pé kí obìnrin máa tara rẹ̀ eléyìí nǹkan tó tó ni ọ̀ràn yàn dẹ́ni ọlọ́run bá subhanahu wa ta'ala ni wa kulli mu'minati yaghdudna min absarihinna wa yahfazna furujahunna sọ fún àwọn mùmí lóbìnrin kan rẹ̀ ju wọn lẹ̀ kan sọ abẹ́ wọn wàlá yudina zinatahunna ká má fi ẹ̀ṣọ́ hàn síta illa ma zahara minha àfi tó bá hàn lásán lókù. ìgbà bó parí ayẹ ó ní fatubu ilallahi jami'an fatubu ilallahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba kẹ́lẹ̀ bá jèrè so ó túmọ̀ sí pé kí ni ọ̀ràn yẹn ni kí obìnrin kó gbogbo gbọ́ ara rẹ̀ ọ̀ràn yẹn ni ẹni tí ò ṣe ó ń ṣe lọ́run ọba ṣùgbọ́n àní sọ pé kẹfìrí ni lópin ìgbà tóun náà bá takò òfin ọlọ́run ọba torí ayé alukur'an ni ẹni tó ṣe yí pé ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ eléyìí náà kò bá a mú ìtànẹ́sọ̀ lásán tó pèpè sí òun ni pé kí ni kí aṣọ ọkùnrin mùsùlùmí kó mọ̀ kọjá kókósẹ̀ rẹ̀ ẹlòmí lè wo pé ah èwo ni ní ẹṣẹ́ yàn wá ní lùkù bákan bákan ìgbà tí michael jackson tó ń wọ ṣòkòtò tí ò balẹ̀ kò sẹ́ni tó àtàkì ẹ̀ ojúkú ìgbà tó fi rúgbọ́n lẹ̀ kò sẹ́ni tó bu ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn náà ni àwọn èèyàn máa ń rọ̀rọ̀ sọ òbí tó ṣe pọ́ lọ́mọ tó ń sùn lamẹ́ríkà tí ò kúnlẹ̀ láti máa kí kò ní bu ṣùgbọ́n tó bá wá lórúkọ ẹ̀sìn ibi tó ti dáná nìyí o kálukú ló ní aṣíwájú rẹ àwọn tán dúró ti ẹ̀sìn aṣíwájú wọn là nábì sọlá àtàwọn àtàwọn sábẹ́ rẹ̀ àwọn tán dúró ti ẹ̀sìn irin ọlọ́wọ́n ọba aṣíwájú tiwọn lamẹ́ríkà àtàwọn òyìnbó táwọn òyìnbó tó máa wọnú gbẹ lọ àwọn náà tẹ̀lé wọn kálukú ló ní aṣíwájú ṣùgbọ́n bó la yìí fẹ́ kọ̀m̀pẹ́ẹ̀n tó ṣe pé aṣíwájú rẹ̀ ní anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn sàhábà rẹ̀ àtẹ̀ntó ṣe pé ọmọ ènìyàn lásán lásán tí ò ní ìsìláàmù lára òun ló mú ní aṣíwájú a rí i pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì wallahu alam. wá ní alùsùnà nígbà tẹ̀ ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìfún wa. alùsùnà náà lẹni tó máa ń tẹ̀lé ìlànà anábìwá muhammad sallallahu alaihi wa sallam ní àdìọ́kàn àti ní iṣẹ́ ní àdì ọkàn àti ní iṣẹ́ iṣẹ́ ní ìwàwù ní ìmú àṣẹ ọlọ́run ọba ṣe ìjìnà sí àṣẹ ọlọ́run ọba nǹkan tọ́lọ́run ọba tó kọ̀ fún wa ẹni tó ń pè ní ahlu sunna ni ẹni tó ń tẹ̀lé sunna dàtí ìlànà tọ́lọ́run ọba gbé anabi muhammad sallallahu alaihi wa sallam tó gbé ilé lórí ẹni tó ń pè ní ahlu sunna ni. náà èèyàn tó dàrú mọ̀ sí àbí ṣòkòtò rẹ̀ ń fò èyí wọn ò tó láti fi pè é ní alùsùnà torí pé àwọn tí àdìọ́kan wọn dọ̀tí àwọn tí wọ́n ní àdìọ́kan tí ò bàtà nábì mú lọ àwọn náà mí nu wọn a máa dárògbọ̀n sí èmi nu wọn ṣòkòtò a máa fò so a nítorí pé èèyàn ń dárògbọ̀n sí àbí ṣòkòtò ẹ̀ ń fò káwá ní alùsùnà ni ó láwọn nǹkan míì tí. àáwò kátólẹ̀ sọ pé alu ni eléyìí lára sunna nabi muhammad sallallahu alaihi wa sallam òun ni ká máa tọrẹ ká máa ṣàánú aláìní àti lọ ìyẹn wàá túmọ̀ sí gbogbo ẹni tó bá ti ń ṣàánú aláìní ìsìn ẹni tó ń tọrẹ ó ti wá dá alu ṣùgbọ́n lára nǹkan tí sunna mú wá òun ni ipe ká máa tọrẹ ká máa ṣàánú aláìní ká máa ṣe ṣùgbọ́n yóò túmọ̀ sí gbogbo ẹni tó bá ti ń ṣàánú aláìní ó ti di kí ni alùsùn náà kódà kó mọ́ kírun kódà kó mọ́ gbàwẹ̀ kódà kí ó gbà pé nǹkan mi tún bẹ tó lè mọ gúnran fún tó lè mọ képe kódà kó ṣe pé kí ni kó ṣe pé àwọn ìròyìn ọlọ́wọ́n ọba kò ní gbàgbọ́ nú ẹ rárá àwọn kankan bẹ tó ṣe wípé àwọn náà pàtàkì jù nínú nǹkan tí a fi mọ alùsùn náà lápèjúwe àwọn kankan ń bẹ tó ṣe pé òun gangan là á fi sọ pé èèyàn ni ẹni tí ò lọ́wọ́ bí ọwọ́ rẹ ti gé àgbẹ̀ pé kò ṣe èèyàn ṣùgbọ́n lára nǹkan tí èèyàn fi jẹ́ èèyàn òun ni kíni kẹ́nìyàn lọ́wọ́ ṣùgbọ́n awárí èèyàn kan nísìnyí kò lọ́wọ́ ìyóò túmọ̀ sí pé kíni kò ń ṣe èèyàn ṣùgbọ́n ẹni tó ṣe pé kíni kò lẹ́mìí ṣáà pé èèyàn ni tí ó túmọ̀ sí pé àwọn nǹkan tó jẹ́ nǹkan téèyàn fi jẹ́ èèyàn wọ́n jura wọn lọ ìtì yẹn fi ń jẹ́ àlùsùn náà àwọn nǹkan yẹn jura wọn lọ káàdì ọkàn kó sáúndì ó ju àwọn nǹkan míì lọ tá à ń rí ṣùgbọ́n torí pẹ́ lómi nǹkan òye yóò pé tó ń bá ti ń dárun mọ̀ sí tó ń dẹ́ ṣe ti ṣòkòtò ń fò òun ò bá gbà wípé ọlọ́run méje ló ń bẹ tó ń ṣàǹdárun mọ̀ sí ṣòkòtò òun dẹ̀ ń fò òun dẹ̀ ń kírun òun bá gbà pé kí ni òun lè mọ gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣé òun ṣáà ti ń kírun òun bá mọ gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run alùsùn náà lòun rárá ẹni tó bá máa jẹ́ alùsùn náà kò ní mọ gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní mọ képe nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní mọ jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni ìròyìn ọlọ́wọ́ ọba yóò gbà á bí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam bó ṣe mú wa kò ní mọ fi ọpọlọ mọ gbá ìròyìn ọlọ́wọ́ ọba dànù sọ àwọn nǹkan wọ̀nyí la ní láti wò tó ṣe pé tí yẹn bá fẹ́ẹ̀lì bí ẹyọ ọ̀kan bẹ́ ẹni yẹn ti kúrò nínú súnà Allahu alam. naam wọ́n ní ìgbà tẹ́ ń bá wa sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ sọ̀rọ̀ fún wa pé mọ́lúdì ò dáa tó ṣùgbọ́n tá a bá ní ká wò ó ní ìlú tí anabi sallallahu alayhi wa sallam tó ti wá gan-an ń dì clear holiday fún wọn bẹ̀ pé kí wọ́n ṣe mọ́lúdì tó ṣe eléyìí náà ń ṣe lára ẹ̀sìn ni rẹ̀ ní ìlú tánàbì ti wá irọ́ nìyí o táwọn wá di clem bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa ti pé so kò ń ṣe saudi la fi ṣe ẹ̀sìn ẹ̀sìn ń bẹ nú alukur'an ó ń bẹ nú ó ń bẹ nínú nǹkan tí àwọn sahaba rẹ̀dùwánu làálẹ́m tí wọ́n dúró lé lórí ṣùgbọ́n irọ́ ni pé saudi declare holiday fún mọ́lìnà bí irọ́ nìyí o. naam ìbéèrè tó wà ń bí báyìí ṣùgbọ́n síwájú ká tó béèrè ìbéèrè yìí àti a bá fẹ́ ṣe àdúrà ṣé a lè fi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká fi ṣe àtẹ̀gùn níbi àdúrà wa bákan náà ṣé nígbà tá a bá kírun tán ṣé a tún lè jókòó pé a fẹ́ ṣe àdúrà kan bóyá ní ọlọ́dọọdán ni o àbí lápapọ̀. nam ìfi ànábì sallallahu alayhi wa sallam ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tá a bá ṣe tá a bá ṣe kó ṣe pé pẹ̀lú pé ká kọ́ṣe iṣẹ́ rẹ̀ àwọn àṣẹ tánàbí pa wá láṣẹ ká máa tẹ̀lé èyí tí ó bá pọ̀ fún wa ká jìnà sí i ọlọ́run bá ní wàá máa àtàkùn rọ̀ṣúlù fọ̀kúdó wàá máa nà ha kùmà á ní òfàǹtàhù ntánàbí bá pa yín láṣẹ òun ni ẹ gbà nítorí bá pọ̀ fún yín ẹ jìnà sí i ṣùgbọ́n ká jòkó lẹ́ka ní ìrọ̀lọ́run wọlá ànábì ṣe báyìí fún mi kò sí nínú ìṣesí àwọn sahaba radwanullahi alayhim ààrí sáadé kan tó ní ìrì ọlọ́run ọba wọlá ànábì ṣe báyìí fún mi kò sí sáadé kan tó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bàtà náà bí ń bẹ láyé àwọn sáadé alọ́báni pé kó ṣàdúrà fáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yìí ìgbà tí òsánà bí láyé mọ́ ẹni tí àwọn sahaba máa ń ṣe òun nìkan wo èèyàn kan tán rò pé ó jẹ́ ní wọn á ní kó lídìí àwọn bí wọ́n fẹ́ wọ wọ́n fẹ́ ṣe àdúrà tójú àìrọ̀ ni wọ́n fẹ́ kírun tójú ọmọ àìrọ̀ wọn á ní kẹ́nìyẹn lídìí wọn bí rí tó ṣẹlẹ̀ sí àlàbà. ṣùgbọ́n èyí tí ó ṣe kiri jù òun ni pé káwa gangan fúnra wa ká kékeré ọlọ́run ọba ká kékeré ọlọ́run ọba direct eléyìí ni nǹkan tó ṣe kiri jù ni ṣùgbọ́n ká ní ọlọ́run wọlá ànábì ṣe báyìí fún wa nìyí eléyìí kò túmọ̀ sí pé a nífẹ̀ẹ́ ànábì ẹni tó bá nífẹ̀ẹ́ ànábì yóò máa tẹ̀lé àṣẹ ànábì muhammad sallallahu alaihi wa sallam àwọn nǹkan tó bá yẹ ní ká jìnà sí yóò jìnà sí so nǹkan tó yẹ ká jìnà sí òun ni ká ní à ń fi ọlé èèyàn kan tọrọ níta lè sọ òun ni ká ní kẹ́ni yẹn ṣàdúrà fún wa eléyìí náà àwọn afáàmọ̀ sọ pé léwu torí pé ńgbà mí òun ni kéèyàn kan ṣàdúrà fún ẹ tí wọ́n rò pé ẹni ọlọ́run ni but ẹni yẹn kò ń ṣe ẹni ọlọ́run ọba bí rò torí náà kí wọ́n ké ọlọ́run ọba direct ó dáa ju kó ń lọ ń béèyàn kan ipò kó tọrọ fún ẹ lọ wallahu alam. náà ká máa ṣàdúrà lẹ́yìn gbàtà bá kírun tán nítò dáa jùlọ òní ká ṣe àwọn azkar tí anabi sọlá tó rẹkọmẹ́ndì kálukú ó ṣe títí ẹ̀ àṣepọ̀ eléyìí kò sínú ẹ̀kọ́ anabi wa muhammad sọlá àṣàlám. sọ ẹlòmíì ó lè ka ayatul kùrùsí yìí tó bá parí ẹlòmíì yóò ka yóò ṣe subhanallah alhamdulillah allahu akbar tó bá ṣe tán ṣùgbọ́n ká ní à ń ṣe papọ̀ bó ṣe common ní àwọn àwùjọ wa eléyìí kò ń ṣara ẹ̀kọ́ tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí ó fi kọ́ àwọn sàábà. àárín yìí nǹkan kan máa ń ba nínú jẹ́ onígbẹ́ta wá wo ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àwọn nǹkan tán gbélé ẹ̀rọ fúnra wọn ni wọ́n fi ń ṣàdúrà lẹ́yìn irun àwọn nǹkan tánẹ́bì rẹkọmẹ́ndì gangan wọn kì í ṣe lápẹjúwe tánẹ́bì bá sálámọ̀ gbàrà gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ ní sahih bukhari sahih muslim ìjọba ọkọ ṣe ní astaghfirullah astaghfirullah astaghfirullah yóò ṣe mẹ́ta lẹ́yìn náà yóò ṣe allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram yóò ṣe léyìí tó bá ṣe léyìí tán yóò tún ṣe àwọn azikaru kọ̀ọ̀kan lẹ́yìn lára nǹkan tó rẹ́kọ́mẹ́ndì òun ni ayatul kursi ìta bá lè ṣe ṣùgbọ́n tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tó bá sálámà gbàrà báyìí kálukú ló ti ní àwọn nǹkan tó máa ń kọ lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ti kírun mọ́ṣáláṣí kan rí pé tó máa fẹ́rẹ́ gbàrà báyìí ìfẹ́ máa ṣe tún bẹ́ẹ̀ ṣe é fún mi tún bẹ́ẹ̀ ṣe é fún mi ibi tọ́rọ̀ mi bá kù sí tún bẹ́ẹ̀ ṣe é fún mi nígbà tí mi ilé rẹ̀ rí tàkìtì bẹ́ẹ̀. ta rẹkọmẹ́ndì tún bẹ́ẹ̀ ṣe fún mi ni àwọn àtikárù tánẹ́bí rẹkọmẹ́ndì ó ń bẹ́ ńlẹ̀ agbẹ́yìn jù sílẹ̀ ní ẹlòmíì tó bá sọ́ra àpàrà wọ́ọ̀ka nìyí lásìkò rẹ̀ jù ní ó bolóńbẹ́nu tíra pété ẹ bá ti sálámà líla fìní ẹ̀ka. ibo mi tẹ́lá sálámà gbàrà ìtúwọ́kà ni àti àwọn omi ìjóyìn wàhálà náà omi nǹkan òfin. ibo mi tẹ́lá sálámà gbàrà rọ́bì náà yìí ní wàhálì yìí máa àmàlú náà ìtúwọ́kà nìyẹn. gbogbo eléyìí ẹ̀ lè rí nu tíra kankan bó ṣe nu tíra àmàlìkí ẹ̀ lè rí nu tíra kankan ṣùgbọ́n àwọn èèyàn kan á fẹ́ àtàwọn omi ìdí wàá mọ̀ náà omi nìkan òfin ọlọ́ba tó fún wọn lóúnjẹ nígbà tó di ń pa wọn tó fún wọn lọ́kàn balẹ̀ ẹ̀dí káwọn náà mọ̀ ṣe kọ́ lọ́n fún wa lóúnjẹ kó fún wọn lọ́kàn balẹ̀ ó ti ń fi ọpọlọ ṣe. ànábì sọlá àtàn tó bá sálámà gbàrà astagfirullah lẹ́yìn yẹn ni ó ka àwọn nǹkan mí ṣùgbọ́n gbogbo tánàbì máa ń kà kò sí àti àmọ́ omi jí wàá náà omi nǹkan ọ̀fìn bẹ́ẹ̀ gbogbo táyì máa ń kà kò síbi láàfin bẹ́ẹ̀ ni gbogbo tó máa ń kà nìyí kò sí rọ́bì náà jì ní wàhálì mímọ́yàmọ̀ lónà kò sí ń bẹ̀. bó láti wá ti nǹkan tánàbí rẹkọmẹ́ndì ilẹ̀ àwọn amúyí tí àwa rẹkọmẹ́ndì fúnra ọlẹ́sàn àwọn amúyí tí àwa rẹkọmẹ́ndì fúnra wa á fi replace ẹ̀. àtẹ̀sẹ̀bìrì lẹ́bi àtúwọ̀ àdìnàbí lẹ́bi wọ̀ ọ̀kọ́ yìí. nítorí pé nǹkan tó wà less afẹ́ replace nítorí pé òun ló dáa jùlọ so eléyìí àfi ń pàkíyèsí wa ó dáa kákó ẹ̀sìn púpọ̀ ká má fi ọpọlọ wa máa fi gbé tó wù wá kalẹ̀ nínú ẹ̀sìn ọláwà àlàm. ìbéèrè yìí náà ni ó gbẹ̀yìn pẹ̀lú ògbólọ́wọ́ náà wọ́n ní pé a máa ń rí ní àwọn mọ́ṣáláṣí káàkiri táwọn èèyàn bá fẹ́ kírun wọ́n á mú ẹni ìkírun mi wọ́n á mú wá sínú mọ́ṣáláṣí pé sẹ́lẹ̀ yìí náà lára súnà náà ni. náà eléyìí kò ń ṣe nǹkan tó bá a mú ipe tá a bá ń lọ mọ́ṣáláṣí ká tún mú ìtẹ́ni wá fúnra wa. àkọ́kọ́ ó jọ bí ẹni wípé à ń tíráì láti kíláàsì ara wa láàrin gbogbo àwọn èèyàn tó ń bẹnu mọ́ṣáláṣí. ẹlòmíì ìtòmọdé kó bàtàn jẹ pẹ̀lú orú nǹkan báyìí òní pé ah, ah, kódà ní kàábà gan-an wọ́n máa ń ṣe ní kàábà àkálukú ní tẹ̀tì ẹ̀ ní. àkọ́kọ́ òní pé kò ń ṣe gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn náà lẹ̀ rí. àwọn èèyàn tọ́jà láìmọ̀ kan náà pọ̀ ńbẹ̀ yẹn gan bí wọ́n ṣe lọ láti nàìjíríà èèyàn kan náà lọ láti ghana èèyàn kan lọ láti india àìmọ̀ kan tẹ́lẹ̀ ń gbé bọ̀ wá láti nàìjíríà èyí tó ń bọ̀ láti india náà ń gbé bọ̀ àìmọ̀ kan wàá jọ pàdé ara wọn. àwọn tó dẹ̀ fẹ́ kọ̀ rẹ̀ tì í ní pé eléyìí ò da eléyìí ò da nígbà tó máa rí kó ti pọ̀ ju ẹ fún wọn lẹ̀. òun wàá lò yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ pé kí ni tí ń ṣe ní ní kaaba gan-an yóò wá lò yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí. kò mọ̀ pé kí ni àwọn ọ̀rọ̀ àpò àwọn lẹ̀ ni. nígbà tó máa rí pé ẹ̀tọ́ fún ipe eléyìí kò da eléyìí ò da bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni wọ́n tún máa ṣe mí. nísìnyẹn ẹlòmíì tó bá lò lọ ṣe ájì àwọn tó ń wá láti ibi india pakistan yẹn yóò wá kó àwọn obìnrin síwájú ìyàwó rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ìyàwó onye yóò wá ṣe kini ni yóò jẹ mara fún gbogbo ọ yóò wá máa tì yín ó lè fún ọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́bò gan tó bá fún ẹlẹ́bò tó bá gà á ah! ní nìsà nìsà obìnrin wà wájú obìnrin wà wájú. àwọn ọmọ nàìjíríà táwọn náà pẹ nìsà kini ni àti kó tẹ̀ bọ́ sọ fún ọmọ nàìjíríà kan ah, ó ní sọ́bùrù sọ́bùrù òun náà <laughs> so àmọye àìmọ̀kan tí ó papọ̀ ń bẹ̀ yẹn tó kára gbé ìtẹ́ láti lé wa lọ sí mọ́ṣáláṣí eléyìí ó dàbẹ̀ nípa ń kíláàsì ara wa. alimam abdulrahman bin mahdi rahimahullah ta'ala wọ́n ti ṣerú nǹkan bẹ́ẹ̀ rí tán gbé ìtẹ́ lọ sí mọ́ṣáláṣí wá sí mọ̀dínà. ìmọ̀ọ́mù malik wá rí àfáàgbà ó ní eléyìí ẹgbẹ́ lọ́tí mọ́lé wọ́n ti ìmọ̀mù máàdì abdulrahman bin máàdì wọ́n ti ìmọ̀lẹ́ fún àsìkò díẹ̀ kan tó rí ilé rẹ̀ nítorí kíni torí kó ó ṣe kíni ó wá tẹ ìtẹ́ sínú mọ́ṣáláṣí lásán ká lè mọ bí àwọn ẹni síwájú ṣe kọrọ ẹ̀sìn kún. olóògbé jẹ́ pé abubakar ọ̀dà láwánu ó máa ń lé àwọn èèyàn tán bá tẹ́ irú ìtẹ́ bẹ́ẹ̀ ni torí pé ìgbà tí yẹn ń kíláàsì ààrẹ ẹ̀ ni sọ̀rọ̀ àwọn àfáàmọ́ wọ́ọ̀nù àwa yìí pé mọ́mú ìtẹ́ mi wá sí mọ́ṣáláṣí ṣùgbọ́n a lè ráwọn èèyàn tán ṣe ẹlòmíì ó ń ṣe ní ti àìmọ̀kan ni á farabalẹ̀ láti correct yẹ ẹ lè dákẹ́ lórí ẹlòmíì tẹ́rí tó ń ṣe torí pé ẹ̀wò pé táìmù ò tíì tó láti correct yẹ kó mọ̀ sí pé interfere correct lára ẹ̀ yóò tún wá wọ́ọ̀sì ju àwọn nǹkan mi lọ bóyá ẹni tó ṣe pé ó máa ń lì sísìn yín ni tẹ bá bá sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí pé kí ni mọ́ mu tẹ wá yóò wọ pé ó tún dé lẹ́rù yìí ni ó mi tẹ̀fẹ́ gbọ́rọ̀ àwọn èèyàn báyìí mọ́ so a bó o ní a ṣe bẹ̀rẹ̀ kí a farabalẹ̀ pẹ̀lú àwọn èèyàn láti kọ̀rẹ́kì wọn ara ẹ̀sìn náà ni kò túmọ̀ sí pé òun àpúrúfù tí ò da ṣùgbọ́n ó dákẹ́ lórí ẹ̀ náà torí pé orí fẹ́ni tó ń fẹ́ kọ̀rẹ́kì yìí ni ó kó sí nǹkan tó wọ́ọ̀sì ju ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ lọ so lára fíkíù kí ẹ lágbọ́ yẹ́sùn òun ni ká bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tó yẹ kí a fi bẹ̀rẹ̀ wàláwà àlàmù. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك